àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba baba tv yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba tv yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ pé kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ má kàn wá wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kọ sọ̀sìkíráìbù sí wọn kéébù yàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sí ìsá àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa subscribe ẹ tẹ láìkì rẹ ẹ ṣíà rẹ kẹsì máa bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì ní àwọn fíìmù yẹn yóò dára fún yín sinimá kan lẹ́fẹ́ lọ wò yìí àdúrà mi ni wípé ẹ jẹ́ alábùkún fún lórúkọ Jésù lórúkọ tèmi àti àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ àní ẹ ṣeun o ẹ káàbọ̀ o ire o prime film academy tún ti ṣètò sáà ẹ̀kọ́ fejos baba talent workshop fún ọdún 2023 thousand and twenty-three àti two thousand baba talent workshop níbi tí a ti ń ṣe ìmúrasílẹ̀ àwọn ohun èlò fún iṣẹ́ olúwa à ń ṣe ètò ẹ̀kọ́ basic advanced àti professional diploma nínú kí a gbé sinimá tí ó ń jèrè ọkàn fún ọlọ́run àti èyí tí ó mú àwọn onígbàgbọ́ lọ́kàn lé àkórí sáà ètò ẹ̀kọ́ yìí ni ìmúgbòòrò ìjọba ọlọ́run kingdom advancement twenty-five thousand naira péré ni owó ètò ẹ̀kọ́ náà owó yìí ló dúró fún owó ètò ẹ̀kọ́ gangan ilé ìgbé àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ àti ìwé ẹ̀rí. oúnjẹ yóò wà fún títà ní ilé ẹ̀kọ́. ìgbà tí ètò ẹ̀kọ́ yìí yóò gbéra sọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún two thousand and twenty-three april fifteen sí april twenty-three two thousand and twenty-three. ibi lílò ní lasalle secondary school arígbábọlá ìlú ondo ìpínlẹ̀ ondo orílẹ̀-èdè nàìjíríà. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní laptop àti kámẹ́rà lè gbé wọn dání. fún àlàyé sí ẹ pé zero eight one six eight four seven six nine eight five tàbí zero seven zero six four four zero zero one five zero ftw bàbá rẹ̀ ń kọ́. kí ni orísun yìí. mo ní síríǹjì dá. tẹ̀lé mi ká lọ. wọ́n ti múra ìjà o. tí mo lọ ká ti wá níbọ̀. ṣé kò sàn kí n kú ni. máa mi ṣé mo láyè kan gbé ni. a wá nǹkan ṣe sí i. kì í ṣe ẹ̀tọ́ mi láti tú ẹ sílẹ̀ ó dìgbà tí n bá pe àwọn òbí rẹ. ṣáà parọ́. mo ní láti sọ fún ọ pé kó o ṣọ́ra fún àwọn ẹgbẹ́ tó máa kó káwọ. ká ló lọ wà ń lọ́jọ́ tí mo lọ bá wọn fún ọ̀tí ẹ̀jẹ̀ ẹ̀sọ́ kankan tó fi lé mi dànù. jáde kúrò nínú ilé jáde kúrò nínú ilé ṣé o mọ ọmọ yìí. rárá mi ò mọ rí àwọn wo àwọn ọmọ yìí. wẹ̀yìn rẹ. bọ́dẹ bí ẹ kẹ́ lè sọ nǹkan kọ́kẹ́ tó lọ. ló dé tó ń sáré. dámilẹ́jọ́ kó ṣe dájọ́ fún mi. agbófinró ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. kọ́ sílẹ̀ pàpà wa. o <laughs> ò ṣe o kúkú jẹ̀bi nǹkan kan. bánà arákùnrin kí tiẹ̀ lórúkọ rẹ ná. àbúrò ẹ̀ gbálẹ̀ ni. pè é lórúkọ rẹ̀ gangan. Napoleon ni orúkọ rẹ̀. Napoleon ara rẹ dà. ẹnu ẹ dákẹ́ ṣé dandan ni kò sọ̀rọ̀ ni àní o pẹnu mọ́. nítorí Síónì èmi ò ní dáa lé nítorí Jerúsálẹ́mù mi ò ní dákẹ́. kò síbi kankan tí wàá lọ. ó ti jẹ̀bi ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìpànìyàn iṣẹ́ mi dẹ̀ ni kí n fìyà tó tọ́ jẹ ọ́ ní báyìí kò dá ẹlẹ́jọ́ ikú. bóyá ilé ni kí n gbé fún yín láti béèrè nǹkan tẹ́ ẹ sọ. orúkọ mi ni pásítọ̀ Paul ìránṣẹ́ ọlọ́run àlàyé ni mí ọlọ́run ló pè mí abẹ́rẹ́ mi ti lọ́kọ́nà kò tó dé ta ló wá lè jẹ́ nínú àmọ́ mi tó fẹ́ gbàbọ̀dé tèmi. Hmm, kọ́mọ̀ bá a sí náà ni a kàn fẹ́ rí yan fún àwọn ọ̀rọ̀ kan. Hmm, ẹ jókòó. kò nílò. mo ní ẹ jókòó. ẹ lè máa fi àṣẹ láti fi bá mi sọ̀rọ̀ mo ní ẹ fún mi ní àdírẹ́sì wọn lórúkọ jésù. mo ní ẹ jókòó. mo ní ẹ fún mi ní àdírẹ́sì wọn lórúkọ jésù. àdírẹ́sì ah. eh, wọn lẹ ń fẹ́. bẹ́ẹ̀ni. kí ló wá ṣẹlẹ̀. mo pa ni ah, mo fún níbọn kàwkàw ìbọn tí mo fún rèé ẹ̀yin náà lè jẹ́ nínú ẹ̀. ọlọ́pàá ọlọ́pàá ṣe ń gbọ́ ó pa mí lọ́mọ tó ń halẹ̀ ṣe ṣe ṣe ṣe ń gbọ́. Ah, ọlọ́run má jẹ̀mú gbogbo ibi tí ọmọ mi bá wà olúwa bá mi dáàbò rẹ bò olúwa bá mi gbé sínú ibú agbára rẹ ẹ̀mí inú àwọn wòlíì ẹ bá mi gbé ọmọ mi sínú ibú agbára rẹ ọlọ́run nineteen thirty ọlọ́run bàbá mi ayọ̀ babalọ́lá ẹ bá mi gbé ọmọ mi wọ̀ sínú ibú agbára jésù ẹ bá mi gbé ọmọ mi wọ̀ ọlọ́run má jẹ̀mú. ìdílé. mo ti bi oúnjẹ rẹ dé. ẹwọ kì í sọ̀rọ̀ ni látọ̀sán tó ti gbé ọ débí ọ̀gbìn kankan èèmọ̀ ewin ni ọ̀nà àbẹ́ èèyàn tọrọ rẹ yé mi. ọ̀dà oúnjẹ rẹ rèé o bọ́ọ̀ bá nílànà sọ̀rọ̀ ó ṣàyẹ̀kọ́ nílànà rẹ jẹun. tiẹ̀ wá pe pọ́ọ̀lù ọ̀hún náà àmọ́ bíi tí ó sọ fóònù rẹ̀ sí láti jẹ ẹ̀ta. káàbọ̀ ẹkùn ọkọ̀ òkè mo ní pè ọ́ náà lọ́wọ́ lédè sí dáadáa ni. ẹ̀mí ló ń bá mi rìn hmm. ti bẹ̀rẹ̀ tutù. àmúra náà ni kó tó di pé wọ́n mọ̀ wá káàkiri ká tètè lọ yanjú rẹ̀ lọ sinmi. ọmọ ó wà nù yàrá mi àmọ́ àtàná tó ti gbé dé àyín ọ̀lànà rẹ̀ sọ nǹkan kan báyìí bẹ́ẹ̀ kò jẹun. kò sí ní tó kàn wá pẹ̀lú pé ibi a kò lanu sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ni and eh, nípa tí oúnjẹ tó sọ yẹn bóyá bí òpá kò yẹ ń sìn. n ò rò bẹ́ẹ̀ o ìfura lògùn àgbà àmọ́ bọ́ bá ní bó bá ṣe dẹ́nu láti ṣe jálọ. ǹdìdé lẹ. ìwà àti gbéraga rẹ yìí náà. nàbọ̀. máa wọlé bọ̀. orin o òun náà ní ẹrin ètùtù tá a lò. láti tún má jẹ̀mú agbára rẹ tó bàjẹ́ ńgbà tọkọ ọmọbìnrin ọ̀hún. òun ló jókòó. kí lorúkọ ẹ. ẹ. n ò ti sọ fún ọ kò ní dáhùn kò ní sọ̀rọ̀ àtànátà ti gbé dé lọ́dọ̀ mi ọ̀lànà báyìí sọ kankan bẹ́ẹ̀ ni o sì jẹun. ọmọdé yìí wò bí ó ṣe é ṣe káwọn bàbá yìí ti ṣẹ̀ ẹ́ ọ̀rẹ́ làwọn àjọ jẹ́ òun rẹ̀ ni mo fẹ́ ṣe ẹ́ ojú bá kojú àlàátọ́ ni kí lorúkọ ẹ̀ àti pé kí ló dé tó fi jẹun ní wọn gbóúnjẹ fún ẹ tó jẹun. ó dẹ̀ dá lójú pé kò ń ṣe òdì lójú wọn bí. kèé sọ ni n tó wù ní ṣe. wẹ́ wọn ló mọ̀ tó bá wò kó sọ̀rọ̀ tó bá wò kó bá sọ̀rọ̀ tó bá ṣàjẹ́ pé a ṣàṣe lò ṣá máa rí lò. a ah, ah, ló kí ni wo bọ́ọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀ sọ̀rọ̀ ohun ètùtù ni ọ́ lílò sí ni ọ́ a wàá wo ibi tó gbégbà hmm, a wò ibi tó gbégbà ẹ mọ lọ́ntì alágbára tó ń wí pé níbo ni wọ́n gbé ta alágbára tó ń wí pé níbo ni wọ́n gbé ta alágbára tó ń wí pé níbo ni wọ́n gbé ta torí pé mo gbà gbọ́ o alágbára dákẹ́ jẹ́. Rada, rada nínà kọrin ibu ọ ó ní o dákẹ́jẹ́. Ah. èmi kọ́ ní kọrin ibu yóò ṣe jẹ́ mi ebá àjọ wà ní àyín náà ni kì í ṣe mi. ń gbọ́mọdé yìí ta ló ń kọrin ibu. mo ní kí n sinmi díẹ̀ fún yín ni. ẹ̀bẹ̀ fún àlábàtà ẹ̀yọ̀ bẹ́ẹ̀ ṣé omi lẹ́wọ̀ bó mu kún un ẹ̀yin méjèèjì ẹ fẹ́ fi èmi ṣètò. Emi ẹ mà láyà o. wà á gbọ́ náà kí la fẹ́ ṣe mo ní kí la fẹ́ wò gbọ́ lati láti inú rẹ̀ dáadáa kó gbọ́ torí tinú lè jò ó lò ọmọdé ni ọ́ ọmọdé èrè òsì mẹ́wẹ́ á jẹ̀wé sọ́wọ́ ọ̀tún á fòwé sọ́wọ́ òsì á wà pé ẹwẹ́ o gangan ohun tí àgbà sì fi ń jẹ́ àgbà inú rẹ̀ báyìí ló ń gbé. wo bí filẹ̀ o kò yé o ni sórí mi mo mọ̀ pé àgbà ni ẹ mo mọ̀ pé nǹkan kí ẹsẹ̀ ràgó àmọ́ ìbéèrè tí mo ti ń béèrè náà ló máa dá mi lọ́wọ́ mo ní kí lorúkọ ẹ àti pé kí ló dé tó fi jẹun láti tó ti dédé. tó bá yá ẹ máa gbọ́ orúkọ mi inú àwẹ̀ ni mo wà nígbà tí ẹ wá gbé mi èmi ò sì tètè tán láti já àwẹ̀ mọ́ ẹ rí i pé ẹ ti kàjẹ̀gbọ́n ẹ ti kàjẹ̀gbọ́n ah, èmi jóde olúwa lọ́wọ́ èmi wá gbé mi ẹ ti gbé nǹkan káì. bó o wá ní. mo fẹ́ bá alágbára ayé ní gbólóhùn papọ̀ ẹ ti gáfárà fún mi. ó ní a máa lọ. ó ní kò ṣe gáfárà fún o. ó ní a máa lọ. ìwọ ṣáájú tọ́. ìwọ ló ṣáájú. kò sí ìyọnu. ìwọ ló ń bá wí. Ah. kò lè bẹ́ẹ̀ mi wí. kí ni ìtumọ̀ eléhùn. Hmm? èmi ló ń bẹ ni ah. àbí gbogbo idán tí ọmọ yẹn ń pa ti ń dẹ́rù báyìí. Ah, ọmọ kí wọn gbọ́dọ̀ sójò ẹ̀rù ọba mi bò ṣùgbọ́n ṣé èsì pábà mi ọmọ lélẹyìí. o tún ń gbọ́ tó o tún ń Yeah, yeah, yeah. you say? wo àwẹ̀ gbé gbogbo ẹnu rẹ sọ́hun o wọ́n á sọ ọ̀dàkúrẹ̀tẹ̀. o ò ka sọ èmi di akúrẹ̀tẹ̀ tó bá ti lè sọ jésù di akúrẹ̀tẹ̀ mo gbà ẹ ò tí ì mọ àgbákò tí ẹ kà ẹ ti kàgbákò èmi tí ẹ gbé yìí ni ẹ fi ṣe àṣemọ ìwà yín ti gbẹ tó jù. kanákaná wọ̀lú ó ń magaka, magaka, magaka. mọ̀gàká àwòdì tó bá ń lù kò ká mọ̀gàká mọ́ lọ́wọ́ àìmọye èèyàn ló ti wá síbí tó dárúkọ Jésù Jésù Jésù àmọdé ah, wọn dẹran ètùtù mi. èmi náà yàtọ̀ sáwọn mi èmi alẹ́ ti kàgbá kò sẹ́ẹ̀ èmi lẹ gbé wá sí ilé dágónì. àà àà pọ́ọ̀lù wo gbà á láàyè kí n yanjú kíní burúkú pápá ẹsẹ̀ ọtọ́ gẹ́ẹ́. Ah. kí ló fẹ́ gan. mo fẹ́ bá àwọn òbí mi sọ̀rọ̀. pé nọ́mbà wọn. zero eight zero one one five one two two four four. hello ẹ káàárọ̀ o ọlọ́run má jẹ̀mú kó wà pẹ̀lú yín. ẹ̀yin nìkan fẹ́ bá yín sọ̀rọ̀. tọ́ tálẹ́ ni mò ń gbọ́ o. hello dáàdì mi. daniel daniel níbo ló wà. àwọn ajínigbé ló jí mi gbé wọ́n ní wọ́n fẹ́ fi mí ṣe ètùtù. ètùtù. Ah! mo dáràn. ètùtù. jésù gbà mí ètùtù kẹ jẹ́ fara rẹ balẹ̀. Ah, mo ti fara balẹ̀. bó o wá ní ṣé wọ́n ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún. wọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ tó ah, èmi kàn ní kí n pè yín kí ọkàn yín lè balẹ̀ mo fẹ́ bá wọn ṣeré ọwọ́ díẹ̀ ó pẹ́ tí mo ti ń wá ìwásùkò báyìí. ọkàn mi sì ti wá balẹ̀ báyìí ọkàn mi ti balẹ̀ wo ọmọ mi mo jẹ́rìí ẹ iná bẹ nínú ẹ ẹ nígbà tí èmi gan mi ìṣòbí ìyà ẹ mi ìṣòbí ìyà iná bẹ nínú ẹ tí wọn ò bá ti lè fi jésù ṣètùtù lẹ́ẹ̀kejì ẹ mo kò sí yọnu kò sí yọnu èmi náà mo gbàdúrà fún ọ níbí tó gbọ́ èmi náà mo gbàdúrà fún ọ. ẹ ló ọmọ mi bó o ní ṣé dáadáa ló wà ṣé wọn ọ̀nà ẹ tó o ti jẹun báyìí. mo ń gbàwọ̀ lọ́wọ́ èmi ò mà dé ní ká mọ́ náà mi o ṣùgbọ́n tí wọ́n fẹ́ na jésù ni. tó ah! o tiẹ̀ rí i ọba àwọn ọba olúwa àwọn olúwa àkọ́bí nínú àwọn òkú ó máa fọ̀ jáde ńbẹ̀ torí kẹ̀kẹ́ iná tó gbé èlàjà dìde lọ sọ́run òun yóò bá fọ̀ jáde àyàfi tó lọ́ọ̀ bá sí lókè lókù. ẹ hello hello hello kò mọ̀ sọ̀rọ̀ jẹ́ ah, ń bá a sọ̀rọ̀. ọlọ́run má jẹ̀mú ìpè. kábíyèsí. ó máa láyà o ó máa láyà gan-an irú èèyàn báyìí gan-an ó pẹ́ tí mo ti kó ọta ọ̀rọ̀ sínú tí ọ̀rọ̀ lè ti lò àmọ́ báyìí tí mo ti di orí òkú inú mi sì bá ní ọ̀rọ̀ ọmọ ò jọ mí lójú irọ́ ni mo pa ah, nǹkan ń bẹ lára ọmọ ah, ọmọ ní ìgboyà kéèyàn kojú irú àwa wọ̀nyí mi àti kólù sọ ìsì ń sọ ìsì ń sọ kò sì rán yàn ń ah, ọmọ ní ìgboyà ọjọ́ lójú àwọn òbí rẹ̀ wọ́n ti wọ́n ti ṣèjì náà. wọn láti jẹ́ pé ọmọ ọlọ́run gidi lọ́mọ ọmọ ọlọ́run gidi lọ́mọ ọmọ kékeré ọmọ èké ó jọ lójú o ọmọ ńláyà bíi kìnìún onígboyà hmm. ó pọ̀. jésù alágbára ńlá jésù ẹ̀mí inú àwọn wòlíì jésù ẹni ńlá tí ń gbébi gíga àpáta pààrà ọkùnrin ogun ẹ bá mi fi ọwọ́ agbára yín gbé dáníẹ́lì jáde ẹ fi ọwọ́ agbára gba dáníẹ́lì ọmọ mi fún mi ìwọ ọlọ́run tó dìde lọ́jọ́ wọn ni tí àwọn ọmọ íjíbítì tí gbogbo wọn sì ṣòfò dànù ọlọ́run àpáta ayérayé o ẹ bá mi gba dáníẹ́lì jáde èmi ò ní ọmọ tí wọ́n fi ń ṣe ètùtù o jésù gbogbo ọmọ tó fún mi pátápátá wọ́n wà fún iṣẹ́ àrà àti ìyanu jẹ́ kí a lè rí àrà àti ìyanu dáníẹ́lì orúkọ tí mo sọ ọ́ tó sí ní rò wà ń bẹ̀ yẹn ta ló ń bẹ ń lé ẹ yọjú sí mi o. kí ló dé tó ń pariwo kí lo fẹ́ ganan. mo fẹ́ jẹun àsìkò ti tó láti jáwé. ọ̀rẹ́ òye mi ò fẹ́ jẹun. tí wọn kì í jẹun níran bàbá yín mo ní mo fẹ́ jẹun sétí ẹ̀ di ni. ó dáa mò ń bọ̀ o. ìbẹ̀yìn àjẹyé o èsè ta lẹ fẹ́ nà ń kọ̀pá. èsù yìn mí. ẹrin ètùtù máa ń béèrè oúnjẹ. béèrè oúnjẹ kẹ. bẹ́ẹ̀ ni ó lóun fẹ́ jẹun. kárí. àló. ẹ ǹlẹ́ o ẹ sì kú ìtọ́jú wa. ìtọ́jú bíi ti bó dáàmú ń bá sọ̀rọ̀. a sì kú àmójúbà ìjàngbọ̀n jésù o lágbára ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ eléyìí ò ní jẹ́ àṣemọ yín o. àbórí yín burú ni àní ta ni ń pè mí. orí èṣù ló burú orí bàbá yín ló burú orí àwọn ọlọ́run tẹ́ ẹ gbé kalẹ̀ orí wọn ló burú o ẹ ẹ mọ tẹ́ mọ sọ o. ó yẹ kó ti yé mi náà bí bàbá ṣe rí lọ́mọ rí á ní mọ̀ bẹ́ẹ̀ ni ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ní í jọ ẹ ṣàkú ìtọ́jú ẹ dákun o ebi ó ti máa pa o ó wà nínú àwẹ̀ àsìkò tó sì máa ń já àwẹ̀ rẹ̀ ó ti pé báyìí ebi ó ti máa pa ẹ dákun ẹ bá mi fún lóúnjẹ o ebi ò ní pẹ̀yìn náà o. à ẹ mọ̀ láyà o kí n wọ́n ń jẹ́ fún un ó sì bẹ̀rù pé. pé kí ni pé ẹ lè fi májèlé sínú oúnjẹ rẹ̀ àbí àwa ti kọjá bẹ́ẹ̀ torí Jésù sọ pé wọ́n gbé ejò lọ́wọ́ tí wọ́n bá sì jẹ májèlé kò ní pa wọ́n lára rárá ìwé Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún ló sọ bẹ́ẹ̀. bí wọ́n bá sì jẹ májèlé kò ní pa wọ́n la àbí. bẹ́ẹ̀ ni ẹ wò ẹ bá mi wá oúnjẹ fún un tẹ́ bá rí bí ẹ̀bà tó gbóná tó bá ṣe àmàlà náà ni pẹ̀lú àbùlà ẹ bá rí ẹja kíká ẹ wá ẹ lè ẹ lè wá ìwé tẹ́ bá rí ṣàkì ẹ ṣà àwọn ṣàkì abọ́ọ̀dì ẹ ẹ ẹ bá mi kó gbogbo ẹ̀ pọ̀ fún yóò jẹ́ kò kò kò kò fẹ́ràn rẹ̀ sí kò fẹ́ràn rẹ̀ sí ẹ ṣùgbọ́n tẹ́ bá rí àwọn òkèlè tó gbóná àwọn òkèlè tó gbóná àwọn ni jẹ ẹ bá mi kó fún kó jẹ ẹ sì lè fi májèlé yín náà sí o gbogbo rẹ̀ náà jíjẹ náà ni àmọ́ gbogbo ohun tí mo sọ ohun tẹ́ bá ti kó pọ̀ pátá tẹ́ ẹ kó fún yóò jẹ́ tẹ́ ẹ bá sì fi májèlé yín náà tẹ́ ẹ bá fi sí gbogbo rẹ̀ náà jíjẹ náà ni ẹ ṣé o ẹ bá mi kí o ó dàbọ̀ o. Ah, hello hello ah. <laughs> ẹran ètùtù ń béèrè oúnjẹ lọ́wọ́ mi nítorí wọ́n á sọ̀rọ̀ oúnjẹ tí ó jẹ ṣé wọn ò ti ṣàlejò bàbá yìí ṣé wọn ò ti ṣàlejò bàbá yìí ẹ wá gbọ́ o jẹ́ ń pe bàbá yìí. Hmm. ẹ rárá o kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí ìgbà kílẹ̀ tún sọ mi ò ṣe mọ́ ah kí ló dé ah wọ́n máa ń sọ̀rọ̀ mọ́ràn kan kíkẹ́ ọkàn kan bá ah kí ló ń ṣẹlẹ̀ gangan tó bá tiẹ̀ jẹ́ pé mo fẹ́ gbé igba májẹ̀mú keje báyìí sí ẹ̀mí ara mi ni mo fẹ́ fi dì ní ah àbí kí ló tún kù ah kí ló dé mo gbé igba àkọ́kọ́ mo gbé igba kejì mo gbé kẹta títí tó fi dórí mẹ́fà ẹ̀dẹ̀ ní kò sí keje mọ́ méje bíi ti báwo tó ni èmi ò ṣe mọ́ o mi ò ṣe mọ́ o yóò gbé igbá kankan mọ́ ah, wọ́n bí sórí mẹ́ja ni ah, ẹ̀sìn bá gbogbo ayé mi jẹ́ pátápátá ẹ̀ tó wá ní kí n tún gbé igbá kan mi ò gbé gbá mọ́ mi ò gbé gbá mọ́ ìtẹ́ bá fẹ́ ṣe ni ká ẹ ṣe ẹ ṣe ń tẹ́ bá fẹ́ ṣe ẹ jẹ gbogbo ara tó bá fẹ́ wù yín tẹ́ bá fẹ́ dá ní kẹ́dá kí ló kí ló dé gan mi ò ṣe mọ́. o ò ṣe kí ni mọ́ o ò gbé kí ni mọ́ ọ̀ọ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ ò tún jáde mọ́ lọ́rọ̀ èṣù gbogbo ohun tó bá ti fún èèyàn ìgbẹ̀yìn ohun tó fẹ́ gbà gan ni ọkàn ènìyàn èṣù èṣù ó gbọ́n gan-an ṣùgbọ́n Jésù sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwelé lórí èmi ò fi ìsinmi fún ọkàn yín àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. ìwọ ta ni dúró mo ní kó dúró. oríṣiríṣi ọ̀daràn ògbóòrò lórúkọ tí Ṣàngó ń jẹ́ àgbéràn àgbéràn àgbéràn nítorí pé àgbérò ni ti ló jẹ́ àgbéràn nítorí àgbérò ni ṣìkìrì jẹ́ àgbéràn ewé ń jẹ́ ewé ń jẹ́. ewé ìdàgbà ò jẹ́ Jésù nìkan ló ń jẹ́. ewé ń jẹ́. ewé ń jẹ́ ewé ń jẹ́ ògbóòrò lórúkọ tí Ṣàngó ń jẹ́ ìwọ ta ni. èmi ò nà yín o báwo ni ó ṣe nawó àgbàlagbà bíi ti yín ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tòótọ́ lẹ rí mi a jẹ́ pé Jésù ló nà yín lẹ́gba. Hmm torí òun á fi ìjà fún àwọn tó bá mi jà. èmi ò bá ọjà mi ò bá ẹja èmi ò èmi ò ṣe oníjàmbá kí ló wá dé. ẹ ẹ ti tì mí mọ́lẹ̀ ẹ fẹ́ fi mí ṣètùtù kẹ̀sì wàá máa wò ó wọ́n ti gbóúnjẹ tí mo mọ̀ ń jẹ dé o. bíi jíbó oúnjẹ èwo. ó pẹ́ tí mo ti ń retí irú àsìkò báyìí tí màá tiẹ̀ lè dán ọ̀rọ̀ wò tí màá lè dán ọ̀rọ̀ ọlọ́run wò mo ti kó ọ̀rọ̀ jẹ ọ̀tá ọ̀rọ̀ sì ń bẹ nínú ara àti ẹ̀mí mi tí wọn ò rí ibi tí màá ti lò àmọ́ báyìí mo fẹ́ lò. irú ọmọ wo gan ni eléyìí ná ó ti tó ọ̀rọ̀ mi. ó yá ẹ tiẹ̀ lè rí agbára sí mi díẹ̀ ẹ lo àwọn oògùn yín ẹ pègèdè ẹ pọ̀fọ̀ ẹ wá bá mi jà á kémi tiẹ̀ rí bí ọlọ́run ó ṣe lò mí. àbórí ẹ burú ni gbọ́ òun ló lè nà ó kèé sẹ́mi ó lè nà mí wá gbọ́ ó èmi ti bẹ́sù jẹun mo ti bẹ́sù mu inú mi gángan lè sùn gbẹ́. èmi sì ti bá jésù jẹ mo ti bá jésù mu inú mi gangan lolúwa mi náà gbé ṣé bí àwa la lé èṣù bá ba yín kò lọ́rùn nígbà tí agídí àti ìgbéraga pọ̀ òun náà ló sì jọ òun ló jọ àbí o fẹ́ kí jésù ń jù ọ sínú òkun pupa ni. ṣé ọmọ lóúnjẹ lóúnjẹ tí. kúrú sọ hmm? ìfura lògùn àgbà eléyìí ò kí ń ṣọmọ léńjẹ léńjẹ ah kí ló ń ṣe ẹ́ ó yẹ kó o ti mọ̀ ó lójú inú ni ah wo ṣọ́ra rẹ o njọ́ tí igun ń gbé ẹrù tó jorí ẹ̀ lọ jọ́nà ló pa lórí ijó àkàlà mọ̀ gbogbo omi tó jọ fún ẹ̀ njọ́ náà ló yọ gàngàn lọ́rùn kó ló sọ má hmm? má gbére kọjá ìwé yìí. wo ìwọ àti ẹlẹ́jọ́ mọ ọmọ mọ rí iná. ṣé pé ẹ ti ẹ̀ mọ Jésù ẹ mọ̀ pé Jésù ní agbára. ọmọ Jésù ọmọ kò lágbára pásítọ̀ ni mí tẹ́lẹ̀ kó tó di pé mo dà báyìí. kí wá ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́tí ìwà sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ àmọ́ kí lorúkọ ẹ̀. Ah, kí lẹ wá dé ọ̀dọ̀ èṣù mo mọ ohun tó ṣẹlẹ̀ sí yín o nínú ìwé róòmù orí kìíní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti gba Jésù ní ọ̀nà tí ó tọ́ Olúwa fi wọ́n fún ìyè ìríra láti ṣe ohun tí kò tọ́ fún wọn láti ṣe. èmi náà kọ àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń ṣiṣẹ́ ránṣẹ́ àwọn ló gbé mi rìn ìrìn àjò. níbo lè wá fi Jésù sí nígbà tí kò gbé ilé ìwé sí. ó ti tó àsìkò ti tó dá ṣètùtù torí bọ́ọ̀lù àròjọ́ mú sọlọ́kùn mọ́. kò tí ì pẹ́ jù ẹ fi ààyè ní fún jésù. ó ti pẹ́ jù ó ti pẹ́ jù gidi gan ni ibi tá a rìn dé ó ti jìnnà gan a ò lè padà wá mọ́. wo kí ló bá rẹ. daniel lorúkọ mi ọmọkùnrin tí a jù sínú òkè mi tí kìnìún ò lè ṣe nǹkan kan fún. kìnìún ọ̀hún dà. ẹ̀yin náà ni kìnìún ayé tó ń halẹ̀ mọ́ mi ṣùgbọ́n tí kò lè ṣe nǹkan kan. Daniel ò lè kú nínú ihò kìnìún àwọn tó jù sínú ihò kìnìún náà ni kìnìún ó padà jẹ kí ni orúkọ yín sáà. orúkọ mi ìránṣẹ́ ọlọ́run àlàyé ni mí lódodo àti dájúdájú ọlọ́run ló pè mí ìpè mi sì dájú pásítọ̀ Paul ló ń kọ́ mi. àbájọ ah, <laughs> ó ti yé mi kò sí Paul tí ò ní kọ́kọ́ sán kó lọ ná wọn ò kí ń wàásù fún Paul ọlọ́run ló máa ń gbá wọn mú fún ara rẹ̀. bẹ́ẹ̀ sọ wo alánú kan ọba ìdí tí kọ́kọ́ yẹ ojú tí bòńbòń bá ní atẹ́gùn ní bíbí wo àsìkò títọ́ ó yà nálẹ̀. sẹ́mi àbáwọn ọmọ èmi ló ń sọ fún wípé kó nalẹ̀ ìwọ ọmọkùnrin yìí sọ ara rẹ. hello láàánú ilé tó ń pè mí wọ́n mú rẹ̀ lù jùlọ. tọ ẹ ẹ ẹ mọ̀ kó ètò o ṣé ṣé àyè ṣà ń bẹ nínú yín dáadáa. kí ló dé tó ń béèrè lọ́wọ́ mi. torí kí àyè ó lè wà nínú rẹ láti jẹran ara rẹ àti láti mu ẹ̀jẹ̀ ara rẹ ni o torí bíbélì mi sọ fún mi wípé torí ẹni tí ó bá ń bá mi jà lé òun ó bá jà òun ó sì gba àwọn ọmọ mi là ó tún ó tún tẹ̀síwájú ó ní wọ́n ó jẹ ẹran ara wọn wọ́n ó sì mu ẹ̀jẹ̀ ara wọn lé àmúyó bí ọtí wáìnì dídùn tó ẹ̀jẹ̀ àti ẹran ara ọmọ tèmi kò ṣeé lò fún ètùtù o ẹ lọ́ọ́ fira yín ṣe ètùtù o àtiwọ́ àti ọmọ rẹ ni kí ẹ lọ́ọ́ fi ṣe ètùtù o ọmọ tèmi ò ṣeé lò fún ètùtù o ire o. Woo! ah ní sùúrù Daniel bàbá rẹ ló máa ń bá Kólúsọ sọ̀rọ̀ yìí bàbá rẹ ló máa bá sọ̀rọ̀ tán sìn. bàbá mi ti gbọ́n lẹ́nu ẹyẹ rẹ̀ kò lè pe gèdè mọ́ bẹ́ẹ̀ ni kò sì lè pọ̀ fún wọn bẹ́ẹ̀ ni kò sì lè sọ̀rọ̀. Ah, bó wá ni bàbá rẹ̀ gan ṣe mọ nọ́mbà rẹ̀ gan ṣé ah, tó fi wá ah, ológun bàbá rẹ̀ ni. bẹ́ẹ̀ ni lógún ọlọ́run. lógún ọlọ́run kódà. bá mi o bá mi o àwọn ọlọ́pàá ń dóde níta wọn láwọn fẹ́ rí yín. ọlọ́pàá. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. ẹ̀yin Daniel ó yá nìṣó nìṣó níta. bẹ́ẹ̀ ni o. nìṣó níta. bá o. pẹ̀lẹ́ sà. Eh? a ah, wá láti wá bá jà a kàn fẹ́ kẹ́ ẹ tẹ̀lé wa lọ sí àgọ́ wa ni tẹ́ ẹ bá sì débẹ̀ ẹ lọ máa dára níbẹ̀ sà. Ah, ah, bá mi mi ló dé kí ló ṣẹlẹ̀. àwọn tó dá òun ti gbóhùn lẹ́nu ẹ̀yẹ kò lè sọ nǹkan kan mọ́. sà Yohana rẹ sà. èmi àbáwọn ọmọ. o ò wojú ni èmi abẹ́rẹ́ mi àti ìlọ́kọ́nà kò tó dé ọwọ́ kókó la fi ń wọge ọwọ́ òrìṣà la fi ń wà fín afẹ́fẹ́ lẹ́lẹ́ ló ń san olóde san ló wáyé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ awọ àwọn òrìṣà òkùnkùn bírímù bírímù awọ àwọn àgbà òní la ó mọ ọ̀la la ó mọ ẹnu ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà. Ah, ah. níbo ìgbà àti àsìkò ní gbogbo nǹkan láyé agbára máa ń fi alágbára lẹ̀ nígbà mi agbára ti fi alágbára ti nílẹ̀ o. agbára ò lè fi èmi lẹ̀ nítorí mo ti jẹ́wọ́ agélé tí wọ́n ní mi ò gbọ́dọ̀ tẹ̀ mo ti jẹ́wọ́ tẹ̀tẹ̀ wọ́n ní mi ò gbọ́dọ̀ tẹ̀ wọ́n ní gbogbo ohun tó bá wù mí ni mo lè ṣe afẹ́fẹ́ ayé ó yá gbé àjò kó ló sọ kí ló ń ṣẹlẹ̀ yìnyín mo gbìyànjú àti lọ mi ò lọ ọmọ pín nísìnyí ń da agbára mi dúró ẹ wá gbọ́ mi. kó ló sọ tó tiẹ̀ wá gbóhùn lẹ́nu ẹ̀ kí ló dé tí mi fi lè pòórá mọ́. èmi ò ní gbà afẹ́fẹ́ ayé afẹ́fẹ́ ayé ewé ń jẹ́ ìwọ́dà ó yá mo ní kó gbé mi rìnrìn àjò. ó dà náà enough of this nonsense you are under arrest everybody move move move. ẹbí yín kọ move. a sì jọ máa ṣeré ọwọ́ lórí. sùn síwájú. olúwa gba agbára lọ́wọ́ alágbára tó yàn mí jẹ gbẹ̀san mi lọ́wọ́ arẹ́nijẹ ọlọ́run ẹ̀san. E gbà mí kúrò lọ́wọ́ ọ̀tá jẹ́ kí ìlérí ọ̀rọ̀ rẹ kó ṣẹ mọ́ mi lára jẹ́ kí ìlérí ọ̀rọ̀ rẹ kó ṣẹ mọ́ mi lára gbẹ̀san mi lára ọ̀tá mi. agbára jà agbára lọ. agbára jà agbára lọ agbára ọlọ́run ju tètù agbára jà agbára lọ agbára jà agbára lọ agbára jà agbára lọ agbára jésù ju tètù agbára jà agbára lọ agbára ọlọ́run. tètù agbára ju agbára lọ agbára ọlọ́run ju tètù agbára ju agbára lọ ilẹ̀ lọ́nu agbára èṣù wọlẹ̀ agbára ọlọ́run dúró alelu ilẹ̀ lọ́nu agbára èṣù wọlẹ̀ agbára ọlọ́run dúró. jésù kristi olúwa wa. àmì ah, jésù. àmì yẹn kéré mọ́ mi. àmì yẹn kéré wá àdúrà lórúkọ jésù kristi. àmì ah, jésù. àbáta ayérayé. kábíyèsí. ọlọ́run ìyanu. ọba mi òkè. ọlọ́run tó pè wá tó rán wa níṣẹ́. bẹ́ẹ̀ ni bàbá. àmì inú àwọn wòlíì. ó oh, yẹ. ọlọ́run mímọ́ àgbàdua hmm. lónìí gbogbo ibi tí Daniel ọmọ wa bá wà. ó oh, yẹ lórúkọ Jésù Olúwa bọ̀ wá gbéra. àmì Jésù. àmì àmì yẹn kéré mọ́ àdáàdì ah, máa fi kún. àmì yẹn kéré. ok sir. agbára ńlá ti bẹ nínú àwọn ọ̀run. kábíyèsí o. gbogbo ibi tí Daniel bá wà lórúkọ Jésù Olúwa gbé ah, mi. Jésù you. orí kìíní àná. oh yes. tá a gbé Daniel sínú wo kìnìún. bẹ́ẹ̀ni. ọwọ́ abẹ́rẹ́ ńlá lẹ fi dí kìnìún lẹ. oh yes. ọwọ́ abẹ́rẹ́ ńlá lẹ fi gbé e jáde. bẹ́ẹ̀ni bàbá. ọwọ́ abẹ́rẹ́ tá ẹnu lọ́jọ́ kìíní àná. kábíyèsí. lórúkọ Jésù Olúwa fi gbé e jáde. ah biggest you. ah Ọlọ́run ẹ̀mí mímọ́. bàbá o. Yima kaoli masenda. Makiza na mwa mayara bo shakaraba. Wadi na ladua pè ọ́ lónìí. bẹ́ẹ̀ni. nítorí tiwa olúwa dìde. ẹ̀mí gẹ̀ẹ́sì. jésù dìde. ẹ̀mí gẹ̀ẹ́sì. hello bẹ́ẹ̀ ni èmi ni bẹ́ẹ̀ ni ọmọ mi ni. ọmọ wa ni o. ah jésù ò ṣe o. jésù ò ṣe. jésù ò ṣe. jésù ò ṣe. mo ń bọ̀. Eh? mọ́ bọ̀ nísìn mọ́ bọ̀ nísìn wọ́n ní wọ́n ti bá wa rí Daniel. Ah, ó yá àjọ ń lọ ni àjọ ah, ń lọ ni o ìwọ jókòó ntí ẹ ah, náà àdáde gẹ múra gẹ kájọ lọ àdìgbò jókòó ntí ẹ náà mọ àmà tó dé sọgbọ́n àmà tó dé. ó dá yín lójú olúwo ṣé o agbára ọlọ́run jù tẹ̀sù agbára já agbára lọ. ẹ̀yin ni bàbá Daniel. bẹ́ẹ̀ ni èmi ni hmm. èmi ni ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún. ọpẹ́ ni fọlọ́dúnmarè. ọmọ gidi lẹ́bí ẹ kọ́ ọmọ yín ọmọ yẹn nígboyà nígbà tí ó fi wà lọ́dọ̀ wa bẹ́yẹn ó bá mi fà á jẹ́ kí n ní òye àwọn nǹkan tó jẹ́ wípé mo kanlẹ̀ ní tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ò dájú hmm. kúlù sọ gọ ọkùnrin mẹ́ta ó bá kúlù sọ fà kò ṣẹ́ kò ṣẹ́ takuntakun ó yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ torí èmi ò ní iṣẹ́ méjì ju pé kí n fi Jésù tí mo gbà kí n fi kọ́ ọmọ mi lọ ayé tá a wà nísìnyí kò ṣeé gbé láìsí pé ènìyàn ní nǹkan gbòógì tó dúró lé lórí. dádì mi kàn lè sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó mọ Jésù láti padà bọ̀. Hmm ọlọ́run má jẹ̀ mú iye ṣùgbọ́n ẹ̀yin náà ẹ lè fàyè yín fún Jésù yóò ṣàánú yín. àánú. bẹ́ẹ̀ ni. rárá o ó di dandan kí n jèrè iṣẹ́ ọwọ́ mi olóyin yẹn kọ́ ó ní àṣegbè o ọ̀rẹ́ mi ìgbẹ̀yìn ní kóró ò lè gbin máńgò kò fẹ́ kàkà ṣú máa jèrè iṣẹ́ mi ọ̀rẹ́ mi máa jèrè iṣẹ́ mo mọ̀ pé lóòótọ́ ọlọ́run máa ń ṣàánú ṣùgbọ́n ó di dandan kí n jèrè iṣẹ́ ọwọ́ mi àmọ́ mo mọ̀ pé ọlọ́run lè gbà mí bó ṣe gba olè tí wọ́n kàn má gbélé bulẹ̀gbẹ́ ṣùgbọ́n náà bàbá Daniel hmm, ẹ̀dá ò lárọ̀ pé àdẹ̀múlẹ̀ tó máa mọ́lá ó ṣeé ṣe kí n tó jáde kúrò níbí torí bó ṣe lè wò kó rí abẹ́rẹ́ mi àlọ́kọ̀nà kó tó dé. dádì mo nífẹ̀ẹ́ wọn gan ah. àmì mi sì ń sí ọlá. àsìkò tá a fún yín ti kọjá o. ọ̀nkú paul a ó tún máa pàdé tí kì bá ṣe láyé ìlú màá mọ oyin lọ́rùn màá make sure pé mo wà nìkan. Hmm. Hmm. adenia èmi náà máa mí ìṣe gan bó dẹ̀ jẹ́ pé ayé la máa pàdé tán ojú àtútù ra rí bó sì jọ̀ràn náà ọlọ́run jẹ́ ara àánú gbà make sure pé wà mí kan bàbá daniel ẹ kò ṣe takuntakun òbí rere nìyí ìṣẹ̀lẹ̀ ṣe ẹ ṣe gan ni ẹ ṣe. àmì sì ni òkú pọ. mi náà mi ṣẹ̀dé ni à ẹ ṣe thank you ọ̀rẹ́ mo dún ọdín àgbàwọ̀rọ̀ jà so ẹni so lọ́rùn dún ọrùn ò kì í dọmọ lóko rẹ̀ kí ló dé tó wá sórí kodò báyìí jẹ oúnjẹ ò jẹun ó ń tutù ọkọ mi. Daniel kí ló kí ló ṣe ọ gangan kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣàlàyé fún wa. dádì ṣé ọlọ́run lè dáríjì ọ̀nkú Paul nígbà tí wọ́n ti ronú pòwàdà báyìí. ọlọ́run tiẹ̀ ti dáríjì ṣùgbọ́n òfin ò fààyè gba kí a dáríji ẹni tó bá ti pààyàn rí dandan náà ni ká pa òun náà. mi ò mọ̀ díẹ̀ mo nífẹ̀ẹ́ Pastor Paul ó ṣe mí bí kí n tún bá wọn sọ̀rọ̀ díẹ̀ sí i. Hmm. Daniel a ní kò jẹun jẹ iná jẹun. dádì mi báwo ni wọ́n ṣe máa pa uncle Paul. nínú kí wọ́n kí wọ́n yìnbọn pa tàbí kí wọ́n yẹgi fún títí ẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀. ẹ ah, eh, kí ṣe wá ní gbogbo ìbéèrè tó tiẹ̀ ń béèrè kan báyìí wo ìbéèrè ti tó gẹ́ báyẹn kó wá lọ jóúnjẹ ṣùgbọ́n ọkọ mi hmm? pẹ̀lẹ́ kó wá lọ jẹun wá jóúnjẹ ṣùgbọ́n. olówó kì í kúkú ṣe pé dùn mí dùn pé kí ẹlẹ́sìn òkú ṣùgbọ́n kí iṣẹ́ ẹbí lè bá àdáwọ́ dúró ni olúwo ṣètò ọgbọ́n àdúrà mi o ọkàn mi ó ṣẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí ah! Jésù ṣe ah! Jésù ṣe o ah! ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ dájúdájú ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì jìyà. Mm ó kàn lè pẹ́ ni ṣùgbọ́n á jìyà. yóò jìyà. kò ah! hmm, ṣe o. Ah. tọ́ asán lórí asán gbogbo rẹ̀ asán náà ni agbójúlé Jésù òkùnkùn ní ìjogún òfò sùúrù ṣe kókó nínú ayé ọmọ Ọlọ́run ṣé fi àìní sùúrù bá ohun tó ń bọ̀ lọ́nà jẹ́ ire o. Hmm. Jésù dùn tí gbogbo ọmọdé bíi tèmi bá mú Jésù ní òkùnkùn dùn láti sìn tọkàntọkàn tí gbogbo òbí bá dàbí irú òbí tèmi yìí ìlú ó tòrò olúwa ó máa ṣẹ́wọ̀n o tó ẹ̀yin tẹ́ ń wò wá tí ẹ ti ń gbọ́ wá ẹ subscribe sí Fejosbaba TV Yorùbá ohun tí ẹ bá sì ní láti ran iṣẹ́ ìránṣẹ́ yìí tàbí ohun tí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti fi ran iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ jọ̀ọ́ èmi Daniel ni mo bẹ̀ yín ẹ dákun ẹ ṣe é. ságbára tí ò ní falágbára lẹ kò sí múlẹ̀ tí ò ní pẹ̀ni tó dáa kò ságbára tí ò ní falágbára lẹ kò sí múlẹ̀. ṣe ká ó ṣe bí ojú ẹ̀ ajá. owó kẹ̀kẹ́ ó wálẹ̀ wò owó àwò owó àìká owó ẹ̀ àdá. kò ságbára tí ò ní fa lágbára kò sí bàbá ìsàlẹ̀ kọ́kọ́ tí ò ní dẹ̀yìn lẹ́yìn ẹni. Hmm. ìgbà ò lọ bí òré ò lọ bí ọ̀pá ìbọn. Eh, ó lágbára owó kẹ̀kẹ́ ó wà ìka ó ṣe wà ìka ojú ẹ̀ ajá. òfìyàn ṣòwò òfìyàn rúbọ òfìyàn ṣètùtù ojú ẹ̀ á já ojú rẹ̀ á já ojú rẹ̀ á já ohun tó bá gbìn ló máa ká ohun tó bá gbìn ló máa ká o. ọlọ́run wò ó dájọ́ orí yọ ojú ẹ̀ á ṣe. kò sóhun tó pamọ́ kò sóhun tí ò rí kò sóhun tí ò ní jẹ́ ah, ojú ẹ̀ á